ثم الصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أدوكي púpọ̀ fún Ọlọ́run ajẹ́rí pé ọba kan ṣoṣo náà ni Ọlọ́run ọba náà onìkan náà nìkan lẹni tó lẹ́tọ̀ọ́ pé kí a máa jọ́sìn fún kò tún lẹ́tọ̀ọ́ pé ká tó sin ẹlòmíì lẹ́yìn Ọlọ́run

ó yẹ ká lè jọ wọ́n níbi tẹ̀sìn ká lè ṣe bí tí wọ́n níbi tí wà káwà náà bá lè náà túbọ̀ tán rí bí tí wọ́n akẹrẹwà káàbọ̀ lónìí sí àkójọpọ̀ oríire ọlọ́sẹ̀ọ̀sẹ̀ ilé tọ́lọ́n tó fi ṣe ọ̀ṣọ́ sínú ẹ̀sùn kọ́dà fẹ́ tó ká mùsùlùmí sọ pa fẹ́ jáde afẹ́ béèrè lọ́dọ̀ ìjọba pé ẹkùn wa lọ́dídé jọ jímà ìwọ́n ti torí pé ọba tó dáwà fún ara rẹ̀ lóníjọ́ náà ó dẹ̀ sálẹ́sà látọ̀dọ̀ ẹ̀wà kò sí bó ṣe lè fún tó yìí náà

káwọn èèyàn fúlẹ̀ mọ́ wa jù bẹ́ẹ̀ lọ kọ́ fúlẹ̀ mẹ́sìn wa jù bẹ́ẹ̀ lọ apá àwọn olè kan tọ́lọ ti parí látọ̀dọ̀ rẹ̀ wá adúpẹ́ fọ́lọ̀n bá fún àkójọpọ̀ tó ní iná tọ́lọ ní kọ́lọ̀n tuntun náàfà náà ti wà nínú tuntun báláyé àwàbẹ̀ ọlọ́run kó jọ gbogbo ìtókù náà tàtún máa láyé ibadallahi al-kiram a ní kátó ìfò ní kátó fi gbé hadith kan wò iná àwọn ahadith ilẹ̀ tí ẹka musulmi àtún rárá wálé tí ní gbogbo ọgbà pápá jùlọ bó ṣe jẹ́ sí àtúbọ̀ sí ayé láwà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti yípadà kò dàbí tànámá àánú ọ̀pọ̀ mọ́ lórí ilẹ̀ ìmá fìlì ìnira nígbàtọ́ ọmọ yàwá kan bá wà nínú nira kò fẹ́ sí má kọ́dọ̀ ti burú láwùjọ lásìkò táwà yìí ìpé àwọn èèyàn wà ń bí tẹ́yàn fún àdàmà rẹ́rin àdàmà ṣàwàdà a máa ṣẹ̀fẹ̀ ẹ̀dàmà ọgbá àwọn èèyàn fíìlì ni oríṣiríṣi àwọn nǹkan yẹn ó ń jẹ́ ká máa rí pé ọ̀dájú ti ń fẹ́ ọkúpá gbogbo space inú ọkàn àwọn èèyàn ọ̀dájú ti fẹ́ gbà àkóso ọkàn àwọn èèyàn kò fẹ́ sálà fọ̀kan nílẹ̀ ní àwọn èèyàn táàánú fẹ́ ṣẹ́kù sí má àwọn èèyàn ti wá dájú gan-an àfikàrẹ̀ máa rán ara létí ká mọ̀ pàtàkì àánú bọ́lọ̀ ṣe kọ́ wa bẹ́ẹ̀ àti bá nígbà sallallahu alaihi wasallam fi rè wá hadithu Nu'man bin Bashir ilé tí a fọ́ àwọn àgbà Imam Bukhari àtẹni kéèkì wọn sí Imam Muslim ẹlẹ́ tí wọ́n ṣe ẹgbà lónìí kọ́nìkálukú wa náà padà láti lọ sọ̀rọ̀ dáadáa ibi tí ó bá fi kù sí lára wa kálọ̀ make adjustment yẹn kálọ̀ make correction yẹn kálọ̀ improve anábi sọ́lọ̀sọ́lọ̀ ní masalul mu'minin fi tawaddihim wa tarahumihim wa ta'atufihim masalul jasadi إذا اشتك منه عضو تداع له سائر الجسد بالسهر والحمى Ànábì sallallahu alaihi wasallam ní àkàrí àwọn olùgbàgbọ́ òdodo bó ṣe yẹ kárí yàtọ̀ sí pọ̀pọ̀lọpọ̀ wá ṣe rí lónìí bó ṣe yẹ kárí àkàrí wa níbi fíta wa díhìn níbi ìmá fẹ́ràn ara wa àwọn àrífọ́ wọ̀nyá mèrè mùsùlùmí ni ìpapá àrí àpẹẹrẹ ìsìláàmù láàrẹ̀ àrí àwòrán ìsìláàmù láàrẹ̀ ó dẹ̀ ti dọ̀rẹ́ wa lẹ́sẹ̀kẹsọ ti dẹ̀ ìsà ń fẹ́ràn ìṣàlọ́bá ní bí ká máa fẹ́ràn ara wa yẹn wọ́tàrọ̀ ọ̀húnmìyàn àti ká máa ṣèkẹ́ ara ká má jẹ́ kó mi jẹ kó má jábọ́ lójú ẹnìkan káwàdẹ̀ mọ́ rẹ̀rìn ìgbà náà ìyẹn ni rahma òṣèlọ́bá àti níbi kí wọ́n máa kẹ́ra wọn akàwé mùsùlùmí akàwé olùgbàgbọ́ òdòdó síra wọn wọ́ta àbúfihìn àti níbi kí wọ́n ara wọn sallallahu alaihi wasallam wọ́n náà kàwé wá yẹn tó ń fẹ́ bíbí fún wa ni masalul jasadi masalul jasadi olódà gẹ́gẹ́ bí bọ́dì kan bí ara kan síyà tí jọ ní báyìí bá a ṣe jọ wà yìí o ni àkàwé àwa olùgbàgbọ́ òdodo látòkì délẹ̀ adàbí èèyàn kan báyìí ìdíyà sí pé ìdàṣẹ́kà mínú àbúrò tí tí ìka e, e, kan ló ń dùn àbídè kan nínú alẹ̀ jú ẹ̀ àbídè kan lẹ́yìn àbílẹ́sẹ̀ tí ìdìkọ́ bá dùn wá nínú ara anábi falatara ní tàjá alẹ́hú sáàrù jẹ́sàdì bí sáàrù wàlẹ̀ ṣọ́mà ó ní gbogbo ẹ̀yà ara tó kù lòun náà máa bẹ̀rẹ̀ àìsùn dé ẹsẹ̀ ló ń dùn a máa di apá mú a máa dàyà mú a máa dorí mú orí ló ń dùn a máa dẹsẹ̀ mú a máa yí káàkiri ìdí kan ló ń fìyàn nínú ara gbogbo ara tó kùlọ máa fìlì ìnira ẹ̀ ní onílé súnmọ́ oorun ò ní wá sójú wàlìṣùmọ̀ ibà dé ah, kí ló wá jẹ́ sí pọ́fẹ́sẹ̀ gbá kí ló wá tún wá fa

wọ́n lè nílé kòrò oléwì ọmọ sán kòrò jàta aṣọ gbọmọ lọ́rùn agbọ́dọ̀ ma rí pé ẹni kéjì ní ma rí àwa náà gbọ́dọ̀ wá wọ́ṣọ́ gidi kọ́kọ́ wá balẹ̀ agbọ́dọ̀ ma rí pé gbogbo alájọ wà nínú àkísà yìí ìtọ́lọ̀ fi ròyìn nìyẹn

aṣọ tí wọ́n ní òtó nǹkan nínú ẹ̀ naa ni wọ́n tún fi ń yọ fáwọn tí wọ́n dé tí ẹ́pà wọn yóò rójú ráyè kẹrù wọn tọ́lọ́run ẹgbà ẹ̀ máa wọ́ wọ̀yó ìrú ala anfusihim ọwọ́ agbọ́lá fún káwọn satisfy àwọn káwọn kódà kó ti ẹ̀já sí pé lásìkò gbà náà àwọn náà ní hájà sí nǹkan yẹn àwọn náà bù kátà sáwọn nǹkan tí wọ́n fún àwọn èèyàn yẹn wọ́n ní díẹ̀ ṣùgbọ́n wọ́n rí pé àwọn ilé ètò ní ìdí ẹ̀dùwà lọ ẹjá fara sí wọn àwọn ọmọ bá ṣe máa mánéjì ara wa kábẹ̀rẹ̀ lọ ara wa ẹ̀ àti sára ní ṣáwà náà ti ṣáwà nípò pé èyàn ní sunkún lọ́dọ̀ wa ká máa wà gbogbo ọ̀nà tá máa fi jẹ́kó rẹ̀ ní nípò pé èyàn ní máa ní wa ká bádẹ̀wà gbogbo ọ̀nà tá máa fi tù lára kọ́dà ká máa ní ká máa bá pé àwọn èèyàn pé ẹgbọ́n tọ́lọ̀bà tó ní parí ayà rẹ̀ olùwọ́mọ́ yóò kọ̀ṣọ́ hanọ́bíhì fọ́ọ̀lá ẹka húnmọ̀lì mọ̀fìlẹ̀ṣùn ọlọ́lẹ́ni tó bá lè kápá ṣọ́ hanọ́bíhì mo fẹ́ ní mo fẹ́ dẹ̀ mí náà fẹ́ délé ojú kòkòrò ara ẹni kò sẹ́ni tí òun kó máa kí tí a bá ti lójú kòkòrò kó sáfẹ́ máa jẹ́ kí nǹkan pọ̀ sí kí nǹkan pọ̀ sí ara ní láti jọ nínú nǹkan yẹn láti fún ẹlòmí ara ní láti fara tu ẹlòmí ẹlòmí inú wa náà sí nẹ́ka pa pé every month kó máa ṣe empowerment bí 50,000 naira fáwọn èèyàn pẹ̀lú mọ́ mẹ́bà mi wo àwọn irú ọlọ́run wo sáàkọ̀ lè ṣe empowerment fún ń tó lè máa tà ẹ̀tù with 50,000 naira àbí with 100,000 naira ẹlòmí ti wà ní kápá kó lè ṣerú ẹ̀ kọ́dà ẹlòmí ní tó tún jù bẹ́ẹ̀ lọ tó lè ṣe ṣùgbọ́n ẹ̀rọ ọgọ̀ọ̀rọ̀ máa ń dẹgbílẹ̀ ní pé property wo lọ́n tó fẹ́ tà kò tó fó dé mọ́lẹ̀ òun tún ní site kan bí òun fẹ́ lọ bẹ̀rẹ̀ foundation ibi tó wà ẹ́ 33 nínú tán ló ń bẹ̀ táwọn yọba máa fi gba léyìn tí gbẹdún flat dídẹ̀ ó ti 1.2 million gbogbo eré táyé ń sá nìyẹn ọlọ́yìn ó wá kókó wá láàánú pé mo fẹ́ kójọ mo fẹ́ kójọ yẹn mo fẹ́ reduce ẹ̀ mo fẹ́ máa ná tó tó ná yẹn ní ìjúwà débá lọ́dọ̀ ọlọ́run ọlọ́nìwọ́ mọ́ yóò kọ́ ṣọ́ hanọ́sìn ẹni tó bá lè kápọ̀ ojú kòkòrò rẹ̀ tó lè máa ṣàánú ọmọlàkejì ẹ̀ tó lè máa ṣàánú wọn tó lè máa ṣàánú ọmọlàkejì ẹ̀ àánú yẹ dẹ̀ rí máa rán wa létí ní gbogbogbà ó bẹ̀rẹ̀ láti lé àwọn ọmọ ẹ̀ ṣàánú wọn ṣe dáadáa sí wọn fìfẹ́ hàn sí wọn láwọ́ sí wọn ìyàwó ẹ̀ ṣe dáadáa sí fìfẹ́ hàn sí láwọ́ sí tọ́lọ̀ bá ní kọ́ tó pọ̀ lọ́dọ̀ ẹ̀ ṣe dáadáa sí gbogbo wọn Ma fi wọ obìnrin dí kó máa fara ní kó máa fìyà jẹ kàlá ṣe dáadáa tí ẹ sí ọ̀rọ̀ yẹn tí ẹni ẹ̀tọ́ lọ máa gbé lálẹ́yàmà ọmọ yẹ kíra ojúṣe jẹ lórí àgbogbo ṣe kó máa bẹ ọlọ́nkọlọ ń túnṣe kó máa fà ní

subhanallah mashallah ọlọ́bá bí sọ́wọ́ yá ilẹ̀sàn dáadáa mú tó ń sábà ń wẹ̀dá ní kí nǹkan máa wọlé ilẹ̀ lè fi máa rẹ̀ lómi nǹkan wà lákàntì ẹ̀bẹ̀ nìkan dẹ̀ ń sunkún kò tún tó ń fẹ́ jẹ ó dẹ̀ nìkan lè ṣèṣe sẹ́ndì owó kan tóun náà ní ìsìn tán fún ní as gig bí 50,000 naira lápẹẹrẹ adẹ̀ tún ní lára láti lè yọ bóyá bí 2,000 naira nínú ẹ̀ fẹ́ni bí mi gan ṣùgbọ́n ó ti padà wà láàkáǹtì ẹ̀ kò bẹ jílò tọ́ àkáǹtì ẹ̀ jòrò láàrọ̀ ṣùgbọ́n ní ìsìn nǹkan ti wọ́ bẹ jọ nínú ẹ̀ ìyẹn lọ́lọ́run sọ wọ̀mọ̀ yóò kọ́ ṣọ́hánà Hadithu ta kalẹ̀ kan, àwọn hadithu mi náà wá tó wá tó ṣiṣẹ́ rẹ̀ hadithu yẹn anábìsọ̀rọ̀ sọ́rọ̀ ní arọ̀ṣìmọ́nà yẹ̀rẹ̀hàmọ̀hàmọ̀rọ̀ṣìmọ́n ilé náà tó lórí ilé fún ẹ̀yà gbogbo kẹ́nikẹ́ni láyé anábìsọ̀rọ̀ sọ́rọ̀ gbogbo kẹ́nikẹ́ni gbogbo tó máa ti dáadáa sọ́wọ́n padà kéjì rẹ̀ pàápàá fáwọn ọmọ rẹ̀ mùsùlùmí ọba tí máa ń kẹ́ni akẹ́wò náà ó ṣe láti dànù tó bá ti láàánú tó ti ń ṣe dáadáa sáwọn tó ń kí àwọn èèyàn òun fi pamọ́ ni ìdápadà tó ṣe yẹn láti pèlé tó kọjá tí wọ́n náà ṣe ọlọ́run ṣe fún ẹ̀padà a di fún ẹ̀lẹ́ṣá na hadithu mi anábìsàdọ́sára ní irhamu ahlal ardi yarhamukum man fi samai irhamu ahlal ardi ẹ máa kẹ́ àwọn tó ń bẹ lórí ilẹ̀ àwọn àfáà ní gbogbo ka ìnáàtì lọ́lọ́run bá sọ́n ni alábìsọ́n gbogbo tó ń bẹ lórí ilẹ̀ ayé ọ̀nà anábìnrin rí fásitì bí ahlal ardi tó fi kọ àwọn dábà irhamu ahlal ardi ẹ máa jẹ́ dáadáa tó gbogbo àwọn tán bẹ lórí ilẹ̀ ayé èèyàn ayé ni àwọn ẹranko láyé ni àwọn nǹkan ọ̀sìn ni ẹ máa jẹ́ kankan àwọn àgbàdo a máa dálẹ̀ fáwọn ẹyẹlé a máa dálẹ̀ fáwọn adìyẹ Allahu Akbar ó wá di pé àwọn nǹkan yẹn náà ti ń sábà mátùkù táwọn máa ń wá síbẹ̀ a ti ti fò lọ síbẹ̀ àwọn ẹyẹlé á fòdé àwọn bàbá yẹn á dálẹ̀ ẹrù kan fi ṣe nǹkan ni wọ̀lá àwọn kan tọ́jú wọn ní pétọ̀ ẹyẹ oníṣàkùn ẹyẹ ṣàmà jẹun máa mú ó yẹ gbà kébí náà gbalá látara ẹ àwa tò ní èèyàn gan-an tó jẹ́ ẹ̀dẹ̀ ẹgbẹ́ wa òun dájú èèyàn yìí fi ń para ní ó wà ní ṣùgbọ́n láàárẹ̀ wọ́n dẹ̀ gbé nǹkan lórí ibi ṣe wọ́n dẹ̀ ra property kiri ìwọ́n dẹ̀ ń fọlá ọ̀fẹ́sà àwọn èèyàn ládùúgbò kó dẹ̀ sí kìí ṣe mùsùlùmí ṣẹ̀dá ìsáwọn òfẹ́ ká dájú ẹ̀ ó fẹ́ ká ṣe dáadáa sí ábẹ̀lẹ̀ ọmọ ayá rẹ̀ ẹ máa gbà padà ẹjá láàánú ẹ má jà dájú àsìkò táà wà yìí ìdẹ̀kùn yẹn ò tí ìdé ara ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn èèyàn wà ní dùgbùlà rẹ̀ ọgọ́rọ̀ bó ti ẹ̀ mọ́ra ní ọgọ́rọ̀ bó ti ẹ̀ mọ́ra ní ìtó bá kẹnu tó fẹ́ kọjá mímú máa pé kí èèyàn máa tún jẹ̀dẹ̀ ọlọ́run lẹ́mà máa rí tó ń jáde síta ti ẹran ọmọlágbájá lọ́wọ́ ẹran làkáṣẹ́gbé lọ́wọ́ wọ́n ní ìdènà lọ́wọ́ operation báyìí ọba ìtì nǹkan báyìí bí tó bá ti tóbi kọjá pé kí ní ìkọjá bíbò ká máa tún jẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run lẹ́mà rí tó jáde síta kọ́dà ọ̀pọ̀lọpọ̀ dùá tó ń

ka sọ fáwọn kan ká búra wọn tààtún tó rùgbà kó o ẹlòmí dájú òun náà dẹ̀ bá wọn bú ara tó ní ẹ̀dálẹ́gbẹ̀ẹ́dì ẹ̀ náà láwọn tó wọn náà mọ̀ tó ṣàánú wọn náà ìnira náà ló ní àwọn kan lára nínú táwọn kó wọn sí tọ́ọ̀dẹ̀ ṣàánú wọn kí wá ní ìyàtọ̀ owó náà ti tó ló dájú onítàrà ẹnìkan ló mọ̀ mú tó ṣẹ̀fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn yẹn kò sí tó kàn pẹ̀lú ẹ̀sí àwọn èèyàn ṣé wọ́n náà rí bẹ́ẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ mọ́ kí ọkú oríire tẹ́nìkan ni wá bá ti rí bẹ́ẹ̀ tó bá ti sọ pé bandit wọ́n náà lọ́wọ́ sókè o àbẹ́lọ́bà kó jọ kó má ṣe wálẹ̀ ní bí kó ṣe káwọn wa náà dáwọn yẹn máa tààrà rẹ̀ rí ìdùnnú kọlọ̀ kó lò wà ní sábàbí oríire fáwọn èèyàn kó má lò wà ní sábàbí ìnira fún àwọn èèyàn ẹjá máa rojú kú mọ́ gbogbo tàbá tí ń ṣe káṣà máa rojú kú ọba tó lẹ̀ ní anytime ló lè gbá tó bá já pàtì ń tà ń ṣe lọ́wọ́ ìtọ́bá jẹ́ kọ̀ntínú àyá kọ̀ntínú ẹ̀hùn ìtọ́bá jẹ́ ọ̀hún àbíọ́nà ọ̀rọ̀ subhanahu wa ta'ala kójọ ká lè fún ara wa ṣe dáadáa lójú ayé ara wa kó dẹ̀ fún anẹ́ta ma fi ṣe dáadáa náà allahumma a'izz al-islam wal muslimin wa adhill ash-shirka wal mushrikin wa dammir a'da'aka a'da ad-din wa ansur ikhwanana nasra fi kulli makan wa salli allahumma wa sallim wa barik ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallama taslima kathira